إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أقني فولو وبوا جل وعلا أطرأي كاتي بفوج شاء الله النبي ومحمد صلى الله عليه وآله وسلم tíra tí a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa lówùrọ̀ tòní ọ̀nà ni tíra àbágbani Dr. Abdulazim Badawi tí wọ́n sorúkọ rẹ̀ ní alwajiz fi tẹ́kẹ̀ sunna walkitabil aziz báàbù tí a kàtà nínú tíra náà ọ̀nà ni báàbù tá a fà ń sàlàyé fún wa nípa al-azan ìrun pípè àfáà ti sàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ nípa bá a ṣe máa pèrún àwọn nǹkan tí ò bá mu tó yẹ ká ṣe lórí táwọn èèyàn máa ṣe tábà ń pèrún àti tíjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sífà bá a ti fẹ́ kúlù pèrún orí àsìkò tá a pèrún àti tíjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lówùrọ̀ yìí àkọlé tá a ti bẹ̀rẹ̀ ní ṣurutu sihhati salat ó jẹ́ pé ìrun tá a ń pè yẹn tá a sọ̀rọ̀ lórí ẹ̀ kọjá wọn náà ni pé à ń pèrún ni láti fi kírun lóòrọ̀ yìí àwọn afẹ́ bẹ̀rẹ̀ láti máa ṣàlàyé bá a ti máa kírun gan kẹba sì máa wípé ìrun náà ni orígun ẹlẹ́ẹ̀kejì nínú àwọn orígun Islam tí ẹ bá ti nígbàgbọ́ sí ọlọ́run tó ní ìmánì orígun tó tún tẹ̀lé nínú àwọn orígun Islam òun náà ni ìrun kíkí ìrun yìí ló dà gẹ́gẹ́ bí orí lára ọmọ ènìyàn èyàn lè má lápá ó lè má lẹ́sẹ̀ ó lè má láwọn oríkè kọ̀ọ̀kan kí ó sì máa sẹ̀mí ṣùgbọ́n tí yóò bá ti ní orí tí yóò bá ti sórí fún ni ìrẹ̀ǹjẹ́ kò jọmi ènìyàn má bẹ́ẹ̀ náà ni ìrun ṣe rí lára ẹ̀sìn tí a bá ní gbogbo nǹkan tí yóò bá sírun ó sàwọn ìjọsìn yòókù àmọ́ kò kírun ìjọsìn tó ṣe yẹn ó lè má jìṣe ṣe láǹfààní ìrun yìí tá bá fẹ́ kí dandan ní ká má bá ṣe tùrùpá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa salam òun náà sọ yí pé sallu kama ra'aytumuni usalli ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí rí mo sí ń kírun ọlọ́run sì ti kẹwàá púpọ̀ àwọn àfáà ti ṣègbìyànjú láti bá kó ọ̀rọ̀ jọ láti inú Qur'an àti hadith anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa salam tó ń sàlàyé tí sì wa bá kiru kiru kírun wọn fi jọ tànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àwọn nǹkan wọ̀nyí àwọn kan bẹ tó ṣe gbogbo kírùkírù ló yẹ kó mọ̀ wọn pàápàá jùlọ àwọn bí ta fẹ́ máa kà látòlóòrọ̀ yìí àtàwọn míì ta tún máa kà síwájú gbogbo ẹni tí bá ń kírun lọ́kùnrin lóbìnrin ni lọ́mọdé tó bá ti balaga dáadáa ní gbogbo omi àmọ́ ó ṣeni láàánú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kí wọ́n àwọn òmọ́ ń pa rẹ̀ láìsí máa ń pa àwọn nǹkan wọ̀nyí èyàn lè máa kírun tí ó já sí pé irun yẹn lè má ṣe láǹfààní torí àwọn kan tá fẹ́ máa kàlá ọ̀dà ní ṣurutu salat àtúnkà arkanu salat àti wajibatu salat nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn nǹkan kan ìkan bẹ nínú èyí tá fẹ́ kàlá rọ̀ yìí láì ní pé láìsí kò sírun èyí tó ń pè ní àrùkánù sọ́lá òun ní ti tiẹ̀ tí ẹ̀ bá fi kalẹ̀ dàbí àdíkọ̀bù lé ògbé àtúká mú nǹkan yẹn wá ká tó wá sí tanràn àwọn wàjibátù sọ́lá àwọn ni àwọn nǹkan tó ṣe wípé tá a bá fi kalẹ̀ lórí irun tí ẹ pé àásán kọ̀bùlé àbí àásán bàbí lẹ́yìn rẹ̀ gbogbo eléyìí ẹ kí kírun kírun mà kó tó di pé a máa kírun bá a bá fi fi kírun náà sáà tí mà wọn a sì gbìyànjú láti máa kẹ́kọ̀ọ́ sí láti yẹ kí a máa gbọ́ àwọn nǹkan wọ̀nyí ọlọ́run máa sàṣẹ lọ́rùn fẹ́ ní kọ̀ọ̀kan wa so alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan wọ̀nyí náà ni ṣòro tó sí àti sọ́ra àwọn amájẹ̀mú tírun fi máa lálàáfíà àwọn amájẹ̀mú tá a gbọ́dọ̀ rí kírun téèyàn bá kí ó tó lálàáfíà tí ò bá sáwọn amájẹ̀mú wọ̀nyí téèyàn bá kírun obìnrin yìí lálàáfíà so alákọ̀ọ́kọ́ ìtumọ̀ ṣòro tó sọ́ra tá a bá fẹ́ fi sédèwé náà di pé òun náà ni àwọn nǹkan kan tó ṣe pé dandan ni kárí ká tó kírun láì rí wọn a lè kírun ṣùgbọ́n kò pọn dandan pé ta bá rí wọn ká kírun a gbọ́dọ̀ rí ká tó kírun ṣùgbọ́n kì í ṣe pé dandan dandan tá bá ti rí ká kírun eléyìí ní táǹkì ní ṣùrútù sọ́lá tíyẹn bá kírun láì sí àwọn nǹkan wọ̀nyí irun yẹn kì í ṣèrun ni lẹ́yìn náà àwọn onímímà wọn ò panu pọ̀ nípa mélòó ni àwọn ṣùrútù sọ̀láàtì mélòó ni àwọn májẹ̀mú ìrun yìí a ó rí níbo míì wọ́n pè ní mọ́kànlá gẹ́gẹ́ bí tíra àṣìmáwó tọkọ lórí mọ́sáàbù Imam Malik àwọn pè ní mọ́kànlá bó ṣe pé wọ́n pín sí méjì ṣùrútù wùjúbi sọ̀lá àti ṣùrútù síhàtì sọ̀lá àmọ́ gbogbo ẹ̀ papọ̀ wá jẹ́ mọ́kànlá àwọn míì wọ́n pè ní márùn-ún gẹ́gẹ́ bí ìta a tírà tó pe ni a tírà tí ibn uh, Fawzan tí wọ́n kọ́ tó rẹ̀ ní kílọ̀kọ̀ náà tí ọlá ní ní márùn a fẹ́ kà yìí àwọn pè ní mẹ́fà gbogbo wọn náà ní sọ́fara jẹmọ́ pé àwọn mọ̀zá ìbò yàtọ̀ síra wọn àmọ́ èyí tó kọ́mọ̀n jù tó yẹ pé àwọn àfáà máa sábà sàlàyé fáwọn èèyàn pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tá a máa fi ní ọ̀dọ̀ mẹ́sàn ni wọ́n pè wọ́n mẹ́sàn-án pé àwọn ṣùrútù sàláàtì rẹ̀ gẹ́gẹ́ àwọn àfáà àgbà tó ti síwájú lọ sí sàlàyé ẹ̀ àmọ́ ńgbà tá a bá ka mẹ́fà tá a fà mú wa tán pẹ̀lú ògo táàmà yìí kí a kí ni wọ́n ń pè ní ṣurutu sọ́lá ó dáa púpọ̀ jù ká mọ gbogbo àwọn eléyìí náà mẹ́sàn-án yẹn irú àwọn mẹ́fà tá a fẹ́ kà láàárọ̀ yìí ń bẹ lábẹ́ mẹ́sàn-án yẹn àwọn tó pè mọ́kànlá náà irú àwọn mẹ́fà tá a fẹ́ kà yìí ó bẹ ní abẹ́ rẹ̀ wọ̀là àlà àwọn míì bóyá bíi méjì mẹ́ta wọn ò bírèkì àwọn kankan míì nínú àwọn àlàyé tí wọ́n ṣe ọba musa ti rán fẹ́ nípa ọ̀kan wa. sọ̀fà ni yustaratu li sihhati salati ma yali yìí wọ́n ṣe ní májẹ̀mú kírun tó lálàáfíà àwọn nǹkan tí ń bọ̀ yìí kéèyàn tó lè kírun kírun yóò wá jẹ́rùn tó lálàáfíà àwọn nǹkan tá a fẹ́ máa sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wọ́n jẹ́ májẹ̀mú fún un alákọ̀ọ́kọ́ mbẹ̀ alẹ́ ẹlẹ́mọ̀ bíi dòkó lè lò wá kéèyàn ó nímọ̀ wípé àsìkò òru ti wọlé ìnímọ̀ wípé àsìkò òru ti wọlé tí ẹ bá kírun tásìkò òru ò tíì tó onítọ̀hún ò ní rùn bẹ́ẹ̀ tí ẹ bá kírun ńgbàtà kòrò ti kọjá láì nídìí àbí kí ìṣe uzuri ti ṣẹ̀rí àfaramani òun náà nírun so dandan ni àsìkò dandan ni kó jẹ́ pé àsìkò yẹn tó kò sì kọjá kó tó di pé yóò kírun yàní ìyẹn ni pé àkọ́kọ́ májẹ̀mú òun náà ni pé àsìkò kí wọlé àsìkò kílẹ̀ ní lórí olé yìí afáàní lè yìí tààlà fún gbólóhùn ọlọ́run inna salata kanat ala almu'minina kitaban mawquta daji daji ru o ji nkan so pe awon ora lori awon nigbagbo ododo awon ora yan kan ta tiya yen pe o ti ni a fixed time daji daji iru o ni awon ora yan kan abo ni awon akoko kan se pe akoko yi ora yan ni ko wole ka soki ntaya yìí túmọ̀ sí náà yẹ illa sọlá dájúdájú irun kanat alal mu'minin kitaban mawquta ó jẹ́ ọ̀ràn àyàn kan tó ní àkókò lórí àwọn onígbàgbọ́ òdodo suratu nisa afáwọn ni fala tasihhu salatu qabla dukhuli waqtiha kò lẹ́tọ̀ọ́ ká kírun síwájú kásìkò wala ba'da khurujihi bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ lẹ́yìn ìgbà tí àsìkò òrùn bá ti jáde illa li uzrin àyàfi pẹ̀lú òfìrí lókù náà ni pé èèyàn ní ìdí tí ṣẹ̀rí àfaramọ́ ó ní ìdí tí ṣẹ̀rí àfaramọ́ nígbà yẹn láàtò kírun tí àsìkò òrùn bá ti kọjá lọ alákọ̀ọ́kọ́ a lè kírun tásìkò òrùn bá ti wọlé àyàfi àwọn ìrun tí ẹ pé ṣẹ̀rí àgbà wà láàyè láti kí méjì méjì papọ̀ lápèjú irú ìrun àsùbá nìtì kéèyàn wá kí wọn àsùbá níbi áwà kan sísìn àbí áwà méjì sísìn àsìkò tí wọlé nígbà yẹn tí ẹ kí ìrìn kò ní ìrìn tó sì mà bẹ́ẹ̀ ìrun àsùbá kéèyàn tún wá kí bí áwà kan méjì sísìn lámàmà ṣe bẹ́ẹ̀ ìgbà ti kọjá àmọ́ gẹ́gẹ́ bí ìrun zoro ìrun lásìkò taa a wà yìí téèyàn wá di aago mọ́kànlá aago méjìlá kò nírun àsìkò yẹn ò tí ì wọlé ìrun náà kéèyàn wá máa máa kí di aago mẹ́rin lásìkò yìí rẹ̀ ti wọlé àmárùn zoro àti asiru àwọn ní nǹkan kan tí wọn lásìkò kan náà àti kan kan kọjá díẹ̀ èèyàn lè kí zoro yẹn kó sì kí asib nígbà yẹn ìyẹn tó bá wà lórí ìrìn àjò àbí òjò ń rọ̀ tó ṣe pé tó bá ní kó padà wọlé lọ ó lè má ní àyè àti padà wá kí ìrìn àjò wọ́n gbà wá láàyè láti kí zoro àti asib papọ̀ so níbẹ̀ yẹn a sọ pé àsìkò zoro àti asib wọ́n wọnú ara wọn ìkankan náà ló ṣẹlẹ̀ sí eléyìí pẹ̀lú magrib àti ìṣá àwọn ọ̀run méjì nìkan náà ni àbí mẹ́rin àbí àwọn àsìkò méjì yìí náà ni àwọn ìrun wọn wọnú ara wọn àmọ́ kò sí bẹ́ẹ̀ náà tásìkò alákọ̀ọ́kọ́ yẹn ò bá sì tó àlè sí kankan nínú méjèèjì ẹ̀rí pé títí asr ta kí lásìkò zoro àbí magrib ta kí lásìkò àmì ìṣá ta kí lásìkò magrib nǹkan kan tí ṣẹ̀rí àfaramọ́ ló mú wa kí ní àsìkò yìí làfáà kí ní ìlàlẹ̀ ozoro àyà àti pé ní ozoro ìyẹn ni pé ìdí tí sẹ̀rí àfaramọ́ nìkan ló mú wa sí lókù wallahu a'lam so dandan ni kásìkò òun wọlé kátó kírun lẹ́yìn náà kò sì gbọdọ̀ jáde láti kí irun yẹn mọ́jẹ̀mú àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì at-taharatu min al-hadathaini òun náà ni ìmára kò ní bí ẹ̀gbin méjèèjì ìyẹn ni pé ẹ̀gbin tá a fẹ́ fẹ́ sàlàyé fún wa bíbáyìí òun náà ni ẹ̀gbin tó ṣe pé àáwẹ̀ ìwẹ̀ ìwẹ̀ ni ó bí ẹ̀gbin yẹn kúrò tàbí ẹ̀gbin tó ṣe pé àlùwàlá la ṣe ká tó lè lẹ́tọ̀ọ́ láti lè kírun kò láfa ṣe ní àdàfẹ́ ní níbí báyìí torí pé ẹ̀rí tá a fa ọmọ orílẹ̀ káwọ́lì yìí tààlà fún gbólóhùn ọlọ́run tó láàrẹ ga jùlọ tó sọ báyìí pé yá ayúwa lẹ́bí na àmánu ìdàkùnkùn ìlà فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله واتس وجهكم وإن كنتم جنبا فطهروا الله تبارك وتعالى إن سورة المائدة الله يا أيها الذين آمنوا مكوين ينبقوا ودودو إذا كنتم إلى الصلاة نبقى تبقى كيرون fàkìlú wujuhakum wà aydiyakum ila al-marafiq ẹ fọ àwọn ojú yín kẹ́sì fọ àwọn ọwọ́ yín títí dé ìgúnwọ́ wàmsáhù bi ru'usikum lẹ́yìn náà ẹ fọwọ́ pa àwọn orí yín wà arjulakum ila al-ka'bayn kẹ́sì fọ àwọn ẹsẹ̀ yín títí dé kókósẹ̀ a ti ṣàlàyé lórí eléyìí nígbà à ń sọ̀rọ̀ nípa àlùwàlá nǹkan mẹ́rin lọ́lọ́run dákọ ní bíbáyìí àmọ́ àwọn afá ti ṣàlàyé fún wa nípa pé nǹkan mẹ́rin kìí tó nìkan láńpẹ ní gbogbo àwọn nǹkan yòókù náà ara àlùwàlà náà ni jẹ́ pé àlàyé ti wá lórí eléyìí sí ẹ̀yìn so ọlọ́run wa ni wa in kuntum junuban fatahharu ṣùgbọ́n tẹ́ ẹ bá ní jẹ́nẹ́bà lára ẹ̀sùn máyàwó yín ẹ̀sùn ẹ jẹ́nẹ́bà ń bẹ lára yín níbẹ̀ yẹn ẹ wá ṣèmára ìmára kí ni ẹ ẹ̀wẹ̀ jẹ́nẹ́bà tẹ́ lè kírun so alhadasẹ́yìn tààfà muhammadu yìí ẹ̀gbin méjèèjì ó náà ní ẹ̀gbin títí ìwẹ̀ àti ẹ̀gbin títí àlùàlá tẹ́ pé àlùàlá láti tó fi gbé kúrò látòjúwe ẹ̀gbin títí àlùàlá èèyàn gbọ̀nsẹ̀ nísìnyí àbótọ̀ ní tí ó ṣe náà ni pé kó lọ sì mára kó fọ ojú ara rẹ̀ nù kó sì ti àlùàlá kó tó lè kírun àbí màdíyì jáde àbí àmì màdíyì jáde àbí wádìyì nke o ti náà ní fọ àzákàrí ẹ̀ lọ tó bá fi pé ni màníyì ló jáde ìmá ó súnmọ́ ìyàwó ẹ̀ àbósùn ni àbótí ẹ̀ súnmọ́ jáde gbogbo eléyìí ìwẹ̀ ni di yóò aya yìí wà nù Suratul Maida aya lẹ́ẹ̀kẹfà àbí bẹ́ẹ̀ ni wàlá hadith ibn Umar bákan náà ẹ̀rí nípa wípé ń هنا لحديث سيدنا عبد الله بن عمر أن النبي صلى الله عليه وسلم قال ipe dájúdájú ànábì sallallahu alayhi wa alihi wa sallam sọ báyìí pé la yaqbalu Allahu salata bi ghayri tuhur ọlọ́run ò ní gba ìrun kankan láì jẹ́ pé pẹ̀lú ìmára ìrun téèyàn bá kí láì sí mára ọlọ́run ò ní gbà ìmá ìmára tàlùwàlá ni tàbí ìmára ti jẹ́nẹ́bà eléyìí ni májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tó ṣe pé dandan ní kárí kó tó di pé a kírun kẹ́gbẹ́ mo sọ lẹ́ẹ̀kan wípé àwọn májẹ̀mú wọ̀nyí kìí ṣe pé tá bá ti wá rí wọn ìrun ti dọ̀ràn yàn torí pé tá bá ti rí wọn ìrun ti dọ̀ràn yàn látòjú yìí èèyàn ní jẹ́nẹ́bà lára nìkan ó lè lọ sí jẹ ó lè lọ wẹ jẹnẹba yóò lọ wẹ jẹnẹba nítorí pé àwẹ̀ kó tó di pé jẹnẹba àmọ́ tí ìbá ti pásítọ̀ tí ó kírun kò túmọ̀ yìí pé tó bá ti wẹ jẹnẹba kó tó lọ kírun àbáwọn májẹ̀mú míì náà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn májẹ̀mú òun yìí òun náà ni sọ̀hárà fi sàwùdí wàlìbádání wàlìmàkáni lẹ́bí yusọ́láàbí òun náà ni ìmára aṣọ káfí aṣọ wa ní mímá tẹ́gbìn bá wà ń bẹ̀ wàlìbádání àbí ìmára ti ti ara kára tiwáwọ́ mọ́ wàlìmàkáni lẹ́bí yusọ́láàbí àti ààyè tá a ti fẹ́ kírun náà kó ní ó wà ní mímọ́ nínú àwọn míì tá a padà ṣàlàyé gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹyọ kan ni wọ́n sì àmọ́ wọ́n bírèkì ẹ̀ náà pẹ̀lú ògùn tọ́lọ́ subahana wa ta'ala kọ́lọ́ fẹ̀mí ẹ̀ kó sọ nìyẹn wa so níbí báyìí ẹ rí i pé àtọ̀hárà tó mi nàlẹ́ àdàsẹ́ni tó ń wí bí báyìí ó túmọ̀ sí ìmára títí àlùalá àti títí ìwẹ̀ àmọ́ níbòmíì àwọn ó kà sọ ó sọ pé nàjà àṣà wọ́n sọ pé ìzálàtù nàjàsà ìbomi wọ́n ní kíni rọ́pùlà hadas barakallahu fi wọ́n ní rọ́pùlà hadas àti ìzálàtù nàjàsà níbomi gbogbo ẹ̀ lápàdà sàlàyé insha allah so ẹlẹ́ẹ̀kẹta tá a fa kìí ní tọ́hárà tó tẹ́wọ́bì wal badani wal makani láti yusọ́lì sí àwọn yusọ́lì àti kéèyàn ṣe ìmọ́tótó aṣọ àti ìmọ́tótó ara lẹ́yìn náà ìmọ́tótó a ti fẹ́ kírun ọlọ́run bá sàǹfà ìlẹ́sọ̀ kò sọ̀rọ̀ kan sọ tí ò ní mẹ́rin wa àfààní àmà bí ẹ̀rí nípa ike wa gbọ́dọ̀ jẹ́ yìí tó má ká lè fi kírun fàlùkáwùlì ta'ala ga nígbà tó lọ́n bá nàbí sọ̀rọ̀ nínú suratul mudaththir ó sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ pé ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí nínú ẹ̀ náà ni pé wasiyabaka fatahhir aṣọ rẹ̀ jẹ́ kó jẹ́ yìí tó má. wa li qawlihi sallallahu alayhi wa alihi wa sallam àti gbólóhùn ànábì sallallahu alayhi wa alihi wa sallam tó sọ fàlìyànzòr kó wòye sí kó wòye sáwọn nǹkan tó wọ̀ fa ìrà àfi na alẹ́ yìí kádàrà na ọ̀hádà tó bá rí ìdọ̀tí àbí ẹ̀gbin lára àwọn bàtà rẹ̀ méjèèjì fàlìyànsáfù bìlà àrùbí kó wá fi bàtà yẹn kó fi gbólẹ̀ wàlìyí sọ́lì sí ìhìmá kó wá fi àwọn méjèèjì kírun kó fi bàtà méjèèjì kírun so ẹ̀rí pé àti aṣọ àti bàtà àti nǹkan ní ìtún ìdáàkọ fìlà gbogbo nǹkan sí ẹ máa ń lò sára tó ti wọ ara nǹkan tá a sì ní mímọ́ kó tó di pé a kírun a ti ṣàlàyé sẹ́yìn nípa hadithi nínú àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ sẹ́yìn nínú tíra yìí náà nípa ẹgbẹ́ yẹn lè fi bàtà kírun nínú ṣẹ̀ríà Islam kò sí aburú ń bẹ̀ àlàyé ti wá púpọ̀ lórí ẹ̀ bá ti lè fi kírun àti pé kí ló dé táyì fi fi kírun ní àsìkò yìí tí òbúkátà ká tún Para rẹ̀ mọ́. wà á máa tọ́hárà tó lè bá dání ṣùgbọ́n ìmára ti ara ẹ̀rí lórí ẹ̀ falikaulihi sallallahu alaihi wasallam li ali òun náà ni gbólóhùn rẹ̀ tí anabi sallallahu alaihi wasallam tó sọ fún sẹ́yìn ali báyìí pé wà kọ́rìsà aláhu anil mazi sẹ́yìn ali bí anabi léèrè nípa mazi pé tí mazi yóò bá jáde lára ẹ̀yàn anabi wa ni tàwa fọ́ wàkìl zakara náà ni pé sí àlùalá lẹ́yìn náà kọ́dẹ̀ fọ àzákàrí rẹ̀ fọ ojú ara rẹ̀ ọlá màní ó jáde so ànábì mú eléyìí wá àbí afáàmọ́rọ̀ yìí wá láti jẹ́ pé ni tí ẹ̀gbẹ́ bá yíyàn lára ẹni pé mágì yẹn tó bá jáde yóò wà lára yẹn àbí lọ so kó fọ ibi tí kìnìyẹn ti jáde ni lẹ́yìn náà kó lọ kó sálù bákan náà wàkọ́ra lè sàhábọ̀ anki àǹkì dámbà pọ̀sọ́lì ó tún sọ fún arábìnrin tí si ṣe ẹ̀jẹ̀ eje ọ̀dà ẹ̀jẹ̀ ìsìhábọ̀ ìdánàbí sọ ni pé fọ ẹ̀jẹ̀ yẹn ku lára rẹ̀ kó sì kírun isi ìsìhábọ̀ to bá ni ni yóò ni pé ẹ̀jẹ̀ yẹn ibi tó bá yí ti jáde yóò kàn fọ́ ni yóò sì lọ sàlọ́lá yóò a irun ẹ̀rí lélẹ́yìn náà nípa wípé ẹ̀gbin tó bá yí lára a fọ̀ kúrò a sì mọ́tótó ara otu tó di pé a lè kírun wà á bá taharatul makan ẹ̀rí lórí pé ààyè tá a ti fẹ́ kírun ká ṣe ní mímá falikawulihi sallallahu alayhi wa sallam asaabi òun náà ní gbólóhùn anabi tó sọ fáwọn asaabi rẹ̀ báyìí pé lásìkò yìí lárúbáwò kò kan ó ti wá tọ̀ sínú mọ́sálásí àbí wà ní mọ́sálásí pẹ̀lú àwọn sàábì rẹ̀ lárúbáwò kò kan bá wọlé ó sì bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan mọ́sálásí tó bá bẹ̀rẹ̀ sí ní tọ̀ ó tọ̀ àwọn sàábì á wọ́n wọ́n jáde máa wọ́n fẹ́ di lọ́wọ́ láti tọ̀ yẹn àwọn kan dìde sí anábì ní dàáhùn ẹ̀tìkalẹ̀ ẹ̀tìlẹ̀ ẹjọ́ tọ̀tọ̀ rẹ̀ tán nínú mọ́sálásí ìgbà tó wá sọ̀tọ̀ tán anábì wá ní àríkú alábáwòlì yìí sájúlán mímá anábì ní ẹ̀dà sájúlán mímá náà ni pé ẹ̀dà kóróbá omi kan sí àbí ẹ̀dà omi sí orí ìtọ̀ rẹ̀ yẹn ní dídà sí yẹni ẹ̀dà péèlì omi sórí ìtọ̀ yẹn kí ló fa kánábì fi tọ̀ yẹn òun náà ni láti ṣe ìmọ́tótó ìtọ̀ tí ẹnìyẹn tọ̀ nítorí fa lásìkò yẹn ni pé. mọ́sálásí nígbà náà kò sí rọ́ọ̀kì kéṣe pé wọ́n sìmẹ́ǹtì bí iyẹ̀pẹ̀ ló wà nínú mọ́sálásí rẹ̀ níta sì mọ̀ ní pé títọ̀ bá dà sórí iyẹ̀pẹ̀ abẹ́gbin nǹkan tá a lè fi mú kúrò torí ti sink lọ òun náà ni pé da omi tó pọ̀ ju ìtọ̀ yẹn sórí sórí ìtọ̀ yẹn sórí ẹ̀gbin yẹn yóò wá sí kíni yóò wá fọ ìtọ̀ yẹn lọ sí ìsàlẹ̀ wa lónìí tẹ́gbìn bá wà níbẹ̀ ń táàsì náà ni pé àáfọ̀ gbogbo ọ̀nà tá a máa gbà fi fọ nǹkan kúrò lágbàdá fi fọ ẹ̀gbìn yẹn nínú mọ́ṣáláṣí ti wá ní àárọ̀ àwọn mọ́ṣáláṣí wà lónìí ọlá bá a ti ń kọ sìmẹ́ǹtì wọ́n ti kọ́ńkírẹ́tì rẹ̀ táìsì wà ń bẹ̀ rọ́ọ̀k àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. anábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ hadithi ó túmọ̀ sí bánabi ti jẹ́ ẹni tí máa ti dáwà pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú hikma tó já sí pé ó mú ọ̀pọ̀lọpọ̀ ìwà tànàbì títí ànábì yẹn láti já sí pé ká gba Islam tó sì nífẹ̀ẹ́ tànàbì sallallahu alaihi wa alihi wa sallam. hadithi tún wá ní ẹgbẹ̀wá mi àfọ́ òmu wá tán ànábì ní fa innama bu'ithtum muyassirin wa lam tub'athu mu'assirin aw kama qala rasuluhu sallallahu alaihi wa sallam. ànábì ní wọ́n gbé yín dìde ní ẹni tí ó máa ṣe nǹkan rọrùn fáwọn èèyàn bẹ́ẹ̀ ṣe dìde sárakùnrin yìí ẹ lè ṣe léṣe ẹsẹ̀ nǹkan rọrùn kó n bá ní tó bá mọ̀ kò ní tọ̀ sínú mọ́ṣáláṣí arábì ni wọ́n gbé dìde ni lẹ́ni tí ó máa ṣe nǹkan rọrùn fáwọn èèyàn mo wò gbé dìde lẹ́ni tí ó máa farada àwọn èèyàn arákùnrin yìí nígbà tó náà ṣe tán tó ṣe àdínní òun náà sọ àwọn ọ̀rọ̀ kan pé ọlọ́run kẹ́mi àti Muhammad nìkan èmi àti nìkan wa máa tọ́rọ́ di pé anabi muhammad sallallahu alayhi wasallam ó rí bó ṣe ṣe pẹ̀lú ohun ó tí tòun pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tòrúmbà tó sọ yẹn tán anabi wá sí pé a arákùnrin sọrí ìgbà ilé ọlọ́ọ̀ni mọ́sálásí ni kò yẹ ká máa tọ̀ sílẹ̀ níta máa ń ṣe bẹ́ẹ̀ náà ni pé ká kí òun ká ṣe anabi wá sálàyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló mú tó náà ọ̀rọ̀ tó sọ yẹn ta fi mú ẹ̀gbin tó bá wà láàyè tá a ti fẹ́ kírun dandan ni ká mú kúrò lẹ́yìn àwọn ẹ̀kọ́ mìíràn tún wà lábẹ́rẹ̀ náà ni pé ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa àtàbàfẹ́ ti dáwà kí ẹni tí èsì mùsùlùmí kan wọlé nìkú wà wọnú mọ́ṣáláṣí bá ń bọ̀ tó bá wọlé pẹ̀lú bàtà rẹ̀ kó kà wọnú mọ́ṣáláṣí wá bá wà kí èsì mùsùlùmí kò bá pàmò bọ́ bàtà kó wọ kátó wọ mùsùlùmí náà lè gbàtà ọ̀nà mọ́ṣáláṣí àmọ́ láà àwọn rọ́ọ̀kì nǹkan kan tó wà bẹ́ẹ̀ à níbàjá pé kìnnì à á sàlàyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀gá please remove your shoe ẹ̀bọ́ bàtà yín bí ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti ṣàlàyé wallahu alam àfàwa ní fáìdà àǹfààní tá a fẹ́ ríkà àbí tá a fẹ́ mú yọ lábẹ́ àwọn nǹkan tá a kà yìí man salla wa alayhi najasa la yadri biha fa salatuhu sahiha ẹni tó bá kírun tẹ́gbìn bẹ lára rẹ̀ tí ò wá mọ̀ ìfẹ́ ẹ̀gbìn bẹ lára wọn fasalatuhu sahiha irun rẹ̀ lálàáfíà èyàn kírun nísìn ìtọ̀ ti dà sára aṣọ rẹ̀ abára rẹ̀ gan nìtọ̀ yìí kò wá mọ̀ wípé ẹ̀gbin bẹ lára òun irun rẹ̀ lálàáfíà wàlá ìhàgàtà àlè kò sí ní dànù yẹn padà mọ́ àwọn òrì nínú àwọn mazahib mi àwọn ó sọ wípé tó bá rántí sásìkò tí ìkọjá lọ ó ti kírun tán lápèjúwe àbóyá òun ò tí ìjọ nísìn bóun ò bá sì yọ lásìkò yìí ó wá rántí pé ah ìtọ̀ mọ̀ wà lára àwọn àbáfọ́ tó ń fi kírun ìtọ̀ yìí àwọn kan sọ pé yóò dànù yẹn padà mọ́tòlá àkíkà kò bùkátà kó dànù padà tó bá ti lè kírun yẹn tán kó tó mọ̀ yìí pé ẹ̀gbin wà lára àwọn tó lẹ́ẹ̀kan tó ń lọ tọ̀ ìtọ̀ yìí lára àbí ntójọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fa in amkana hu iza latuha tó bá rọrùn láti mú ẹ̀sìn yẹn kúrò lórí irun yẹn náà di ankana fi na alẹ́ yìí bóyá ní síbi bàtà kírun ni ara bàtà rẹ̀ lè gbé wà. àwòfin sáwọ́bì záì àbí lára aṣọ tó lékún lórí àlàmà yẹ́sùrù àwòrán lórí èyí tí yẹn ti bo àwòrán tó ti bo hòhò rẹ̀ àzálà ha. yóò wá tó bá yẹ pé bàtà ni yóò yọ bàtà yẹn kúrò lẹ́sẹ̀ rẹ̀ yóò mọ̀ fẹsẹ̀ láfa kírun tó bá yẹ pé ní aṣọ tó lékún lórí yìí tó hoho ni azara yóò yọ aṣọ yẹn wà àtàmbà sọlá àtàwọn yóò dẹ̀ parí irun rẹ̀ àpèjúwe lórí eléyìí èèyàn ń kírun lọ́wọ́ níbi ó wá já ara agbádá yẹn lè gbin wá wà ń kírun pé ah, agbádá yìí nítí ó se lórí irun yẹn náà ni pé yóò kàn bó agbádá yẹn yóò sì jù kan yóò sì máa kí irun rẹ̀ irun rẹ sì complete àwọn èyí tó ti kí pẹ̀lú agbada sẹ́gbẹ́ wà náà kù sí nǹkan kan tó yóò dá padà akàfà agbádá ṣe ẹ̀záǹpù ní gbogbo aṣọ tó bá já sí pé èèyàn bá wọ̀ tó jẹ́ àlékún lórí nǹkan tó bo òwò ẹni téèyàn wá rántí lórí ìlú pé ara rẹ̀ ní ẹ̀gbín wà tó yóò bọ̀ kalẹ̀ yóò sì máa kí irun lọ ẹ̀gbin tí wọ́n sọ náà ni ẹ̀gbin tó yí ni lára àbí tó yí ààyè àbí tó yí aṣọ o ní tá ń kírun àmọ́ tó bá ṣe pé ẹ̀gbin tó ṣe pé ẹ̀gbin lálù àlà yóò jarun rẹ̀ lápòjúwe èèyàn ní jẹ́nẹ́bà lára kò wá máa lọ wọ jẹ́nu tó pé kò lálù àlà. àbánú àlẹ́ yẹn ti já bóyá yẹn lọ sí tọ́lẹ̀tì kò ládùn àlá ó wá rò kó ládùn àlá ni ló wá ń kírun irú eléyìí kò nírun torí pé ìmára tó yẹ kó ṣe kó tó kírun kò ní àmẹ́lẹ́yìí tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ara tàbí ààyè tàbí ara aṣọ ni ó wà wallahu a'lam àfàwọn ni wà za yimkin ha tí ò bá wá rọrùn láti mú ẹ̀gbìn sọ́nà afáàní yóò kírun bẹ́ẹ̀ wàlá ìhà àdáta àlè kò sì sí pé yóò dárun padà. the hadith abi sa'id nípa hadith sayyidina abi sa'id gbà wá anahu sallallahu alayhi wa sallam ipe anabi sallallahu alayhi wa sallam sọ́nà fàkàlà àná àlè anabi kírun ló wá bú àwọn bàtà rẹ̀ méjèèjì fàkàlà àná sùnì àlàmù àwọn èèyàn náà wá bú àwọn bàtà wọn nígbà tí wọ́n di fanabi bọ́ bàtà àti tiẹ̀ falamma sarafa qala nígbà kírun tó tó pẹ́yìn dà ó wá sọ báyìí lima khala'tum ẹ̀yin sáájú kí ló dé tẹ́ ẹ ti bọ́ bàtà àti tiyín kọ́ọ̀lù wọn wá sọ báyìí pé rọ àyínáka khala'ta fa khala'na rọ àyínáka khala'ta fa khala'na aw fa khala'na àdìkéré anabi bọ́ bàtà àti tiẹ̀ làwọn àti bọ́ tuntun wa náà ra'aynaka khala'ta fa khala'na àríkọ́ bọ́bá tààrẹ tàwọn náà ṣe wá bọ́ títí wa náà faqal anábì wá ń tọ̀ títí òfin bọ́bá tà fún wa báyìí pé inna jibrila atani fa khabarani anna bihima khabasan dájúdájú jibril ló jibril ló wá bá mi ó wá ń fún mi níròyìn wípé ẹ̀gbin ń bẹ lára àwọn bàtà méjèèjì ìmọ̀ ìpé gẹ́bọ́lọ́ ti sọ bó ṣe ròyìn anábì ànábì ṣe nǹkan kan kì í sì sọ nǹkan kan pẹ̀lú ìfẹ́ ẹnu rẹ̀ gbogbo tí ànábì bá ṣe àbúbá sọ wáyù ànábì fi ṣe sallallahu alayhi wa alihi wa sallam pàápàá jùlọ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn. fa idha jaa ahadukum ila al-masjid nítorí náà kẹ́nì kan yín bá wá sí mọ́sálásí tẹ́ bá wá sí mọ́sálásí falyanzur kó wòye yẹn ni pé kó wo bàtà rẹ̀ fa idha ra'a fi na'alayhi qadaran aw adha tó bá rí ẹ̀gbin àbí ìdọ̀tí lára bàtà rẹ̀ fàníyàn sáàkù bíi àrùbí kó fi bàtà yẹn gbó ilẹ̀ wàlìyísọ́lì fi ìhìmá kó sì kírun nínú bàtà méjèèjì inṣàlá ibi tá ti lóòrọ̀ yìí pẹ̀lú ògbótọ́lọ́n subhanahu wa ta'ala so nínú àwọn ṣòro àwọn májẹ̀mú tá a gbọ́dọ̀ rí ká tó kírun kírun tó dọ̀ranyàn òun náà láti ka méjì nínú rẹ̀ yìí pẹ̀lú ògo tọ́lọ́n subhana wa ta'ala tọ́lọ́n bá tún gbà wá láàyè nígbà míì a ó tẹ̀síwájú ó mẹ́ta láàkà àti ka mẹ́ta inṣàlá mẹ́ta láàkà so tọ́lọ́n bá gbà wá láàyè nígbà míì a láti orí ẹlẹ́ẹ̀kẹrin ẹnìkan sọ̀rọ̀ àgbọ̀ tó ní àwọn ní wájú ní ìkọ̀ ọmọkùnrin kékeré bí ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ń lọ ìgbé yẹn làbọ̀ pé yẹn lè ní ìbò ní ìdí ó bá tẹ́ kí ti obìnrin ní àtọ̀yìn yẹn á kò wà fún ìgbé yẹn. Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ṣe wá ní pé tó ní ọmọkùnrin tí ò tí máa jẹun tó pé ọyàn nìkan ní mu tó bá sọ síyàn lára àápòmí wọn ni kò tí ẹ̀ bùkátà láti àápòmí wọn bí ìtọ̀ yẹn ìyẹn ni pé tá a bá mọ ibi tí débi ìtọ̀ yẹn wà àápòmí wọn àmọ́ tó bá jẹ́ ọmọbìnrin ni ń tí ń jẹun o kò tí ì máa jẹun o tó bá tọ̀ sí yàn lára àáfọ̀ ìtọ̀ yẹn nù ni tá a bá mọ ibi títọ̀ yẹn dédé ibi títọ̀ yẹn wà àáfọ̀ nù ní kí n ti páàpòmí wọn ẹ̀mí pé ká fọ nǹkan ó yàtọ̀ sí pé àápòmí wọn nǹkan àwọn mi sí <laughs> àwọn mi sí ẹ̀wọ̀n bínú àwọn mi sí so ṣẹ́wárí gbogbo wọn atọ́kùnrin atóbìnrin títọ̀ yẹn bá fọ́nká sáàmọ́ bi ibi wa wà àfọ aṣọ yẹn wọ́n ti ń jẹun wọn ò tí jẹun ọmọkùnrin náà tó náà bá ti ń jẹun tó bá tọ̀ sí yẹn lára àfọ aṣọ yẹn ni tí ò bá tí máa jẹun láwọn mi sí àmọ́ ọmọbìnrin ń ti ń jẹun kò tí máa jẹun o àfọ aṣọ yẹn ni ṣùgbọ́n àwọn méjèèjì náà tó bá jẹ́ pé àmọ́ dédé ibi títọ̀ yẹn dà sí àfọ aṣọ náà ni ẹ̀rùkú mú dáhùn wallahu na alaikum salam wa rahmatullah irú aṣọ àwọn mọ́kánìkì bá dáhùn àti ọ́yìn nígbà àwọn aráyé ọ́ìlì ẹsẹ̀ ni àmúdáàjù tàbáfẹ́ lọ kírun ká chíǹjì aṣọ ká wọ́sọ dáadáa tọ́lọ́lọ́ngá sọ wípé khususin latakum inda kulli masjid ni masjid ni ìbá fẹ́ kí o aṣọ mẹkáníìkì yẹn ṣé tí gọ́vnà bá ní ká wá pẹ́sidẹ̀ntì bá ní aṣọ yẹn lọ káfí lọ pàdé àbí no ẹ̀rì pàdé wọ́ lọ kódà àwa ga aṣọ mẹkáníìkì yẹn tá bá fẹ́ wọnú ilé wa tá fẹ́ jókòó lórí tí àwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a gbìyànjú láti bọ̀ so tá bá fẹ́ lọ sí mọ́ṣáláṣí ká níwọ̀n àgbà tí ìbá ṣe pé a mọ̀ pé ẹ̀gbín yìí la ẹ̀gbín yìí aṣọ yẹn àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wallahu alam mo máa rántí nígbà tí à ń kọ́ṣẹ́ lọ́wọ́ a wá ṣiṣẹ́ fún ẹnìkan dírẹ́bà rẹ̀ wá gbé mi mi ni mo fẹ́ lọ gba owó nígbà yẹn so dírẹ́bà yẹn bó ṣe mú mi gòkè lọ bá bàbá yẹn ni bàbá yẹn lé mi jáde ni mo aṣọ sẹ́ẹ̀ mo wọ̀ nínú ilé rẹ̀ ni ẹ̀ ò bọ́ àmáyìn àwọn lọ sí mọ́ṣáláṣí ó blast driver rẹ̀ ah, èyàn tó o báyìí lọ mú ẹ̀mọ̀ mẹkáníkì gẹ̀gẹ̀ lọ mú wọn lé wábọ̀n something like that but i i care i wọ́n lọ nkankan so ó dáájú ká máa change aṣọ wa ká tó lọ kírun lẹ́yìn náà kò yẹ ká tó máa kó palára bá àwọn ẹrú ọlọ́run aṣọ yẹn máa ń rùn gbà míì yóò máa rùn petrol yóò máa rùn oil ìmí ń bẹ bóyá sẹ́sẹ̀ náà máa ń fọ̀ so àwọn míì tán wà aṣọ yóò máa rùn sí wọn ìdọ̀tí yẹn ó lè yí ẹlòmíì lára bí ó tiẹ̀ sí yẹn mọ́sálásí lànà yí ọlọ́ọ̀ni ó yẹ ká pọ́n mọ́sálásí lé àmọ́ kìí ṣe pé tá a bá fi kírun àníhùn wallahu a'lam. Aleykum salaam. Tó bá irú àlàyé tàfà sí ni pé tó bá ṣe pé aṣọ yẹn ibi tó yí lápò ìpá akábàrà ara náà ló yí téèyàn sì rómi nítòsí téèyàn lè gbómi ẹkú kàfi fọ kó sì máa kírun rẹ̀ lọ gbogbo èyíkéyìí tó bá jẹ́ nínú ẹ̀gbin tó bá yíyàn lára ẹ jẹ́ ká mọ̀ ẹ̀gbin tó jáde lára ẹ mọ̀ kápẹ́ yẹn lè yẹn tọ̀ àbógbọnsẹ̀ nísìn àbí tí àlùalẹ́ ti já tí ó sàrà láàrin tó fi kírun níbẹ̀ yẹn kò nírun yẹn torí pé kò tíì ṣe ìmọ̀ra tó yẹ kó ṣe àmẹ́lẹ́yìí ó lálù àlá ìtọ̀ yẹn ló kàn yìí tó bá ṣe ṣe kó fọbẹ̀ nù nígbà tí kírun yẹn àbáṣọ tó yí ó ṣeé ṣe kó yọ kúrò tí ó sì ní wà ní yóò irun ni but afáwa sọ náà pé tí ò bá ṣe tí ò bá ṣe ó ní yóò máa kí irun rẹ̀ lọ ní kò sí ní dànù padà ẹbí iná ẹni tá àfáà wí wallahu alam àmọ́ àwọn afáà ní ní tó bá rántí irú eléyìí yóò lọ fọ yóò jánu yẹn yóò lọ fọ yẹn kúrò yóò lọ fọ yóò wá ṣe wá wá irun yẹn tó bá ṣe é sí pé lè fọ kú lórí irun yẹn náà tó rómi nítòsí yóò fọ àmọ́ tí ò bá ṣe é yóò lọ fọ ẹ̀gbìn yẹn kó wá kọ̀ntínú irun yẹn àyàfi tó bá ṣe pé àsìkò kọjá alaikum salaam wa rahmatullah ìsàlẹ̀ ó kọ́mọ̀ tó ní sájábà mọ́sálásí pé ní wọ́n fọ ìtajà yẹn ní gbòsì lórí fúnẹ́tù yẹn. ajá ibi tí ó pọn dandan kéèyàn ó fọ̀ òun náà ni tí ó bá kẹnubọnú abọ́ tó bá kẹnubọ abọ́ tó mú nǹkan nínú abọ́ yẹ́rọ abọ́ yẹn èyí ò gbọ́dọ̀ fi jẹun a gbọ́dọ̀ ló àfi káfọ́ lẹ́ẹ̀mejì ìkan nínú ẹ̀ pẹ̀lú yẹ̀pẹ̀ ṣùgbọ́n tájá bá gba bì kan kọjá àbówọ́ bì kan bí yóò sùn sí bì kan kò pọn dandan káfọ́ àyàfi tá a bá mọ̀ pé ẹ̀gbin ń lára rẹ̀ lókù bóyá gbá ajá yẹn ẹ̀mọ̀ká ajá máa ń jẹ ìgbọ̀nsẹ̀ ńgbà míì bóyá ó ti lọ sùn sórí ìgbẹ́ a sì mọ̀ pé ìgbẹ́ńbẹ́ ìgbẹ́ńbẹ́ lára rẹ̀ ó wá wọnú mọ́sí abẹ́sẹ̀ yẹn ó ti fi tẹ̀gbẹ́ mọ́lẹ̀ nǹkan máa tọ́ wá fi tẹ irú eléyìí àfọ̀ àmúkàn kọjá lásán eléyìí kò pọ́dọ́rọ́ ká fọ ibi tó wà àbúkàn sùn síbì kan wallahu a'lam ajá actually kò yẹ kájá ó máa wà níbi tí yẹn bá ń gbé dépò wípé àwọn àṣekalẹ̀ tí ó máa wọnú mọ́sálásí inú ilé yẹn gan kò yẹ kí n fi ajá kalẹ̀ kájá ó free kó rìn káàkiri ajá ó ní condition tá a fi lè sìn ẹni táwọn condition yẹn àbáwọn ìdí tá a fi lè sin ajá ẹni tó yẹ pé ní ìdí yẹn ló fi ń sin ajá yóò wá tẹ̀lé àwọn májẹ̀mú tó wà fún ajá sísìn náà ni pé kájá yẹn ó ní ààyè tí ó máa dá wà tí ò ní já sí pé ń débi táwa ń débi tá a ti ń sùn tá a ti ń kírun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wallahu a'lam. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع ọlọ́run bá gbogbo àwọn tí wọ́n wà ní ọwọ́ àwọn tí wọ́n mú wọn ọlọ́mọ́sàbà tú wọn lẹ̀ pẹ̀lú rọrùn ọlọ́run má jẹ́ kí ìnira kó ṣẹlẹ̀ sí wọn àwọn ajínigbé náà tán kó àwọn èèyàn ọlọ́mọ́sàbà fún wọn sùúrù bá dá wọn padà sórí Islam jẹ́ kọ́ mọ̀ pé tí wọ́n ṣe nǹkan tí ò dáa ni ọlọ́run a máa fi sọ ẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wa subhanaka allahumma ashhadu an ilaha illa ant astaghfiruka wa